ìmọ́lẹ̀ dé òkùnkùn parada ìmọ́lẹ̀ dé òkùnkùn parada o ìmọ́lẹ̀ dé òkùnkùn parada o ìmọ̀lẹ̀ dé o òkùnkùn paradà bí ìmọ̀lẹ̀ bá dé òkùnkùn a máa sáré òkùnkùn a máa gbé bọ́dì òkùnkùn a máa gbé soul a máa sáré kíjokíjo fẹ̀mí ara ẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan tí ìmọ̀lẹ̀ lágbára láti ṣe lórí òkùnkùn nìyẹn tẹ́ ẹ bá rántí nígbà tí ọlọ́run kọ́kọ́ dá ọ̀run òun ayé ó sọ pé jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà kì í ṣe pé ẹ̀ kò mú pé kí gbogbo ayé wà bó ṣe wà ṣùgbọ́n ó wò ó pé òkùnkùn ò dá òkùnkùn ò lè bring result kò lè mú àṣeyọrí wá nítorí náà ìmọ̀lẹ̀ nílò láti dé ìmọ̀lẹ̀ nílò láti láti mú ààyè bá ohun gbogbo tí a bá ń ṣe bẹ́ẹ̀ ni mo gbàdúrà mo ṣe àdúrà fún gbogbo wa ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ mo gbàdúrà fún wa pé ìmọ́lẹ̀ ọlọ́run alààyè yóò tàn sí gbogbo ìṣúná wa ní o iṣẹ́ wa ní o ìdílé wa ní o ohun gbogbo tó ní ṣe pẹ̀lú nǹkan tá à ń ṣe nǹkan tá à ń dáwọ́lé ìmọ́lẹ̀ ọlọ́run yóò tàn sí i bẹ́ẹ̀ ni mo fi eléyìí mo fi gbá orin tí mo kọ́kọ́ sọ fún yín pé a lọ wò fọ́nrán tí mo lá máa kọ́kọ́ lọ wò bẹ́ẹ̀ ni mo fi eléyìí gbá lẹ́gbẹ̀ẹ́ kẹ́ bá lè mọ mọ̀ ń pé ọlọ́run tó ní ìmọ́lẹ̀ lọ́wọ́ ó sì ń tan ìmọ́lẹ̀ sí ayé àwọn yẹn ẹ má ro ara yín pin o bẹ́ẹ̀ ni bí ẹ bá ṣì wà láyé bẹ́ẹ̀ dá bá ṣì wà láyé ọlọ́run ò dẹ́kun àti tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tí ẹ̀dá bá ń là kọjá bẹ́ẹ̀ ni bó ṣe rí gọ̀ngọ̀ngọ̀ngọ̀ nìyẹn ẹ jẹ́ ká máa dúró ká máa retí lọ́wọ́ ọlọ́run fún ìmọ́lẹ̀ rẹ̀ ní gbogbogbà èmi dẹ̀ mo ní ìgbàgbọ́ wípé bí ìmọ́lẹ̀ ṣe ń tàn sí ayé mi tó ń tàn sí ayé gbogbo wa bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ á tàn sí orílẹ̀-èdè yìí á tàn sí àyíká wa á tàn sí ohun gbogbo tí à ń retí látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká padà sórí orin tí mo ń fún yín lẹ́sẹẹsẹ Hmm. eléyìí náà máa tún ṣe bí mo ṣe ṣe lẹ́ẹ̀kan ṣùgbọ́n lórí orin eléyìí hmm, ẹni tó kọ orin yìí ó jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń kọ orin mi sí wọ́n máa ń kọ orin mi sí gidi gan ni o tí n bá fi máa ju orin yìí lẹ̀ ẹ̀yin gan níbi tí ẹ̀wà ẹ̀ máa sọ pé hmm, arákùnrin yóò parọ́ tífẹ́ ò lè parọ́ <laughs> ọlọ́run ọba nìkan ni ò lè parọ́ ṣùgbọ́n lórí eléyìí ẹ máa rí pé orin ìmísí ni kò sí rọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ta ló ṣe orin tí mò ń sọ̀rọ̀ yìí Mike Abdul ló ṣe orin yìí wọ́n dẹ̀ pe àkọlé rẹ̀ ní kórede mo fẹ́ràn orin yìí nítorí pé tí ọlọ́run bá ti kórede wáyé ẹ̀dá hmm, á dàbí ẹni pé onítọ̀hún mọ̀ ṣe ni ẹ̀gbọ́n tí bíbélì sọ wípé nígbà tí ọlọ́run dá ìkó lọ Síónì padà àwa dàbí ẹni tí ó ń lálàá bẹ́ẹ̀ ni ó máa dàbí fíìmù ni á dàbí wọn ń wo fíìmù <laughs> ọlọ́run ti kórede Jésù ti kórede ó ṣe kórede sínú ayé wa bẹ́ẹ̀ ni ire yìí á yí wa ká gbogbo ẹbí ojúlùmọ̀ ọ̀rẹ́ àti ara ló máa jẹ àǹfààní àti ìgbádùn oore tí Jésù ti kó wa sínú ayé wa ẹ Mike Abdul lẹ́yìn náà wọ́n wá ṣe àfihàn fọ́nrán orin tí mo pe àkọlé rẹ̀ ní ṣé kí n sọ irọ́ mi ò sọ ẹjẹ́ á lọ wò ó tá a bá fi máa dé máa padà sọ fún yín orin tí orin náà jẹ́ in fact ẹ̀yin gan máa tirẹ̀ kò ní ní ìdá ti sọ fún yín mọ́ ẹjẹ́ á lọ wo Kóredé jàre à ń padà bọ̀ ètò ṣì ń tẹ̀síwájú ìjọyà lẹ́tọ̀. ire ìrètí dé mo ṣílẹ̀kùn o ire wọlé wá ire ti wọlé tọ̀ yín wá ó ti wọlé tọ̀ mí wá ó ti wọlé tọ̀ gbogbo wa wá bẹ́ẹ̀ ni o àgbájọpọ̀ ọwọ́ tójú tìyẹ́ ti gbogbo ara báyìí lẹ́yìn lẹ́bi ń kórè kí n wá ṣe ilé nìkan àtẹ̀yìn àti mí ń gbàdọ̀ kì í ṣe ilé ṣe àbẹ́yẹlé lẹ́yìn ni èmi ò kì í ṣe ilé o. <laughs> mi ò kì í ṣe iṣẹ́ ilé ṣùgbọ́n ọwọ́ wa báyìí gbogbo ara wa báyìí kìkìdá ara wa la máa fi kó ire wọlé lọ́sẹ̀ tuntun tá a bẹ̀rẹ̀ lónìí àti wípé lónìí ọjọ́ ìsinmi ire ọlọ́run ire àti ayọ̀ ọlọ́run yóò bá wa ṣe ìsinmi òní àti títí di òpin ọ̀sẹ̀ tá a fẹ́ mú ẹ ẹ jẹ́ ká tètè lọ sí orin tó kẹ́yìn ṣùgbọ́n ká tó lọ sórí orin tó kẹ́yìn hmm ibi ìbàyìí làá fàdágbá ìtòrọ̀ sí ó tún máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó tún mú ìjóyà wá fún yín ìjóyà orin ẹ̀mí ìjóyà ti ọjọ́ ìsinmi ìjóyà ti ọjọ́ ìsinmi tó ní ìmísí ó ti yé yín ìsinmi tó ní ìmísí ó lè kéka àfi sùúrù <laughs> ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ kó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó tó fún yín ní orin àdídùn lórí ètò yín àkọ́tọ̀ ètò wa ìjóyà bẹ́ẹ̀ ni lórí Orísun tẹlifíṣàn orúkọ tèmi ni Bólúwatifẹ́ ọmọ tanimọ̀mọ́ ọ̀rẹ́ yín pàdé yín MC Tifẹ́ for short <laughs> ẹ jẹ́ sáré lọ jẹ̀gbádùn àkórajọpọ̀ praise medley bẹ́ẹ̀ ni àwọn orin yìí tí ìkànnà àwọn ọ̀rẹ́ wa Ayọ̀ Adéwọlé ṣe Ayọ̀ Adéwọlé tó ń ṣe ẹ kọ́mẹ́dì ẹ tó ń ṣàwàdà bẹ́ẹ̀ ni àwọn náà ń kọrin ẹ̀mí ẹ já lọ ṣe àkórajọpọ̀ kálọ́wọ́ àkórajọpọ̀ fọ́nrán àti orin tí wọ́n kó papọ̀ yìí fún ìgbàládùn wa ní ọjọ́ ìsinmi di ọ̀sẹ̀ tó ń bọ̀ káfíńrẹ́ àti Ayọ̀ pàdé ẹ̀yin <laughs>